Adáko àti Ọmọ́túndé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tẹ́ bá ń wo Adáko kò mọ́ra mú bí olóòórùn ló máa ń ṣe ń tiẹ̀ kó máa jẹun kiri ṣùgbọ́n Ọmọ́túndé mi ò kí ń jẹun tó yẹn ṣùgbọ́n nǹkan tó ń láìkì táwọn méjèèjì fi jọra wọn ẹ̀bà Ọmọ́túndé fẹ́ràn ẹ̀bà bẹ́ẹ̀ náà ni Adáko <laughs> ṣe fẹ́ràn ẹ̀bà <laughs> ah, Fúnkẹ́ Akíndélé mo máa sọ pé àkàndá èèyàn ni tó bá jẹ́ di iṣẹ́ ló ti rí Fúnkẹ́ kò kí n fi iṣẹ́ ṣeré o bó ṣe máa ń wò pé kéèyàn ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà lòun náà ṣe máa ń ṣe kò kí n ṣe àwọn èèyàn tó máa wò pé à ẹ toró jọ̀gà lé iṣẹ́ àbóhùn ló wa jọ ó wá ń jókòó lọ́tọ̀ bá a máa ṣiṣẹ́ dago kan òru Fúnkẹ́ náà máa wà ń ni tá a bá wà lórí sẹ́ẹ̀tì tá a bá ń jẹun kò sí yàtọ̀ oúnjẹ bó jẹ́ bàlọ́ gbé fún wa bó jẹ́ rẹ̀sì inú pọ́ọ̀tì kan náà ni gbogbo a máa ti jẹun. script ti gbogbo ìwé tí gbogbo a fi ń kàwé tá a fi ń ṣe iṣẹ́ fíìmù yìí èdè gẹ̀ẹ́sì ni Fúnkẹ́ adẹ̀ yí padà ah èèyàn tó ní ọpọlọ iṣẹ́ iṣẹ́ eré ìtàgé tó ń ṣe ọlọ́run fi jíǹkí ẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ Fúnkẹ́ nílé Fúnkẹ́ ní ó ní ìfọ̀kànbalẹ̀ ó burú o nídìí iṣẹ́ o ṣùgbọ́n tó bá ba nílé bí obìnrin ẹgbẹ́ wa ni Fúnkẹ́ ń dáná ó ń palẹ̀ mọ́ ó ń ṣe ájó èèyàn ní ti gidi tí Fúnkẹ́ bá ṣe ẹ̀wà fún ẹ ah wàá gbádùn ẹ̀ gidi nígbà tí èmi àti ọkọ mi kọ́kọ́ kọra wọ sílẹ̀ mo mọyì ọ̀rẹ́ tí àwọn ọkọ wọn ò fẹ́ jẹ́ kó bá mi ṣe ṣe ló dàbí ẹ pé mo dàbí èèyàn tó ń gbé ayé tí ò séèyàn kankan ń bẹ̀ mo ti lọ pàdé àdúrà tọ́láwọn ò lè gbàdúrà pẹ̀lú mi nítorí pé mo ti fọkọ sílẹ̀ pé à ṣé mi ò mọ̀ pé mo ti mo ti ń lu mo ti lànà sí òfin tí Ọlọ́run gbé kalẹ̀ ẹlòmíì ti sọ fún mi pé àwọn ọmọ ẹ ò lè yan nítorí o ti fọkọ ẹ sílẹ̀ gbogbo àwọn tó bá ti dàgbà nínú ilé òbí ẹyọ kan àwọn ọmọ wọn ò kì í yàn àwọn nǹkan báyìí ó máa jẹ́ kí inú mi kó gbọgbẹ́ ẹlòmíì àti ẹ̀tún ní à mama fẹ́rù wà ó mà ti dálé mo ṣó ti bímọ ọmọ mẹ́rin ni mo ní obìnrin kan ọkùnrin mẹ́ta àìmọye ẹlòmíì tó ti kọ ẹnu ìfẹ́ sí mi tó bá ti rí pé ó lọ́mọ eré tètè ń tekọ agége ni wọ́n á yà á sá lọ nítorí wọn fẹ́ wàhálà wọn lè gbé tiwọn kó tún gbé tiẹ̀